nǹkan márùn-ún tí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ mi nílé tí wọ́n á mọ̀ nípa Káyọ̀dé Adéjùmọ̀ àkọ́kọ́ mo jẹ́ nìkan tí ó máa ń tètè bínú ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀kan lára àwọn ọ̀gá wa wọ́n bá mi máa ń sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n gbà mí níyànjú lórí ẹ̀ nítorí pé nǹkan tí ò tó nǹkan gbà mí tíntín báyìí ó máa bí mi nú tó sì jẹ́ pé mo lè faraya dáadáa lórí ẹ̀ ìyẹn àkọ́kọ́ ìkejì ni pé àkókò tó bá yẹ kí n jẹun pàápàá jùlọ tó bá yẹ pé ní ilé tí n bá tètè rí oúnjẹ ìjẹ ah ó máa ń ká mi lára mo lè fi bínú kí n jáde lọ kí n lọ ra oúnjẹ ń bò mí eléyìí tán wá ń tán máa sọ pé àwọn ti ṣe tán màá ní mi ò jẹ màá lọ rà jẹ níta torí àkókò tó wù mí kí n jẹun yẹn ó gbọ́dọ̀ jẹ́ pàápàá jùlọ kí wọ́n á tún lọ sí ilé oúnjẹ kí wọ́n á rí páwọn èèyàn tò rẹpẹtẹ wọ́n á ní ká máa tò bí ìgbà táwọn ọmọ iléèwé tí wọ́n bá ń tò tí wọ́n ń ra oúnjẹ máa jáde kù nínú ilé olóúnjẹ bẹ́ẹ̀ ni màá lọ síbi tó jẹ́ pé wọ́n ò ti gbé e fún mi tí màá sì jẹ gẹ́gẹ́ bí ọba ń bẹ̀ ìkejì nìyẹn ìkẹta ara àwọn nǹkan tí mi ò tún táwọn èèyàn mọ̀ nípa mi náà ni pé láàmà ń lọ sí àwọn àríyá káàkiri káàkiri yìí kì í wù mí lọ déédéé nítorí pé àwọn àkókò tó jẹ́ bí òpin ọ̀sẹ̀ mo máa ń wò bí àwọn àkókò tó yẹ kéèyàn ó fi jókòó sílẹ̀ kó sinmi kó kó nara kéèyàn gbádùn pẹ̀lú àwọn ọmọ tó ti fi sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó yẹ kó gbádùn pẹ̀lú káwọn náà lè rí ẹ pé ah bàbá yìí ní tó ti ṣe lọ ó yẹ káwọn náà ó jẹ gbádùn ẹ̀ lára èrè. ìkẹrin lára àwọn nǹkan tí àwọn èèyàn mọ̀ ń pa mi ò ju pé lórí tí olóúnjẹ dé yìí mi ò ń fẹ́ kí n máa jẹ irú oúnjẹ kan náà gbogbo ìgbà bóyá kí irú ọbẹ̀ tí mo jẹ kó jẹ́ irú ọbẹ̀ kan náà tó bá ti pẹ́ bá ti ń jẹ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta irú ọbẹ̀ bẹ́ẹ̀ kò ní wù mí jẹ mọ́ á pé kí n kí n sún sẹ́yìn fún un dẹ̀ nípa ti olóúnjẹ dé yìí oúnjẹ máa ń wù mí pé kéèyàn fún mi lákòókò tí mo bá fẹ́ jẹ ẹ́ tó bá ti wù mí kí n jẹ mo lè má jẹ púpọ̀ kó jẹ́ níwọ̀nba o ṣùgbọ́n kí n ti rí ìwọ̀nba tí mo fẹ́ jẹ kó sì sùn dáadáa. ìkẹrin ìkarùn-ún lára àwọn nǹkan táwọn èèyàn máa ń pa mi ni pé mi ò mọ̀ bá ṣe máa ń mu ọtí bí ọ̀gá mi kan tiẹ̀ dídì sọ fún mi pé ọtí ò bẹ́ẹ̀ lára mu tí n bá mu ọtí ìgò kan bíi pé kí n máa bá gbé èèyàn jà ló máa ṣe mí n tí ò yẹ kó dìjà báyìí ó máa dìjà á dàbí pé kí n máa bá àwọn ìjà nítorí bẹ́ẹ̀ mo máa ń sún sẹ́yìn fún agbo pé bóyá à ń mu ọtí à ń mu àwọn nǹkan kan nítorí kò bá mi lára mu ìjà ló máa jẹ́ kí n máa jà àbí kí gbogbo ara mi kó máa gbóná bí ìgbà tí báyìí pé àìsàn kan ń bẹ lára èèyàn bó ṣe máa ń ṣe mí nìyẹn lára àwọn nǹkan táwọn èèyàn mọ̀ nípa Káyọ̀dé Adéjùmọ̀rè tí ẹ̀bùn téèyàn ní láyé yìí kó mi bí ẹ̀bùn náà bó ṣe lágbára tì sí béèyàn ò bá ní ẹ̀kọ́ kun irú ẹ̀bùn bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀bùn kan tí tí ó lè lọ títí irú ẹ̀bùn bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí irú èèyàn tó ní kó tún fi dáràn Professor Fọlọ́runṣọ́ ní Lagos State University ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi nígbà yẹn lọ́hùn-ún wọ́n ní bẹ́ẹ̀ hàn bá tiẹ̀ lóun mọ gbogbo ẹ ṣe ṣùgbọ́n tó o bá kẹ́kọ̀ọ́ kun ipe wàhálà ni ó dá sí yàn lọ́rùn wọ́n wá ṣe àpèjúwe kan fún mi ní ọjọ́ náà lọ́hùn-ún wọ́n ní irú èèyàn tó lọ sí yunifásitì tó dẹ̀ dé láti yunifásitì tó wá ń ta mọ́ínmọ́ín irú ilé ẹ̀kọ́ fáfitì tó ń ta mọ́ínmọ́ín pẹ̀lú ẹni tí ó gbé ìsọ mọ́ínmọ́ín tiẹ̀ náà káwọn méjèèjì kan jọjọ pa àtẹ síbi mile two pé onímọ́ínmọ́ín ẹni tó lọ sí fáfitì àti eléyìí tí ò lọ sí fáfitì kan jọ gbé igbá síbi iwájú ilé ó ní irú eléyìí tó lọ sí fáfitì wípé bó ṣe ń ṣe mọ́ínmọ́ín tiẹ̀ wípé yóò yàtọ̀ sí ti ẹni tí ò lọ síléèwé nítorí pé yóò fi ọgbọ́n àti ẹ̀kọ́ tó ti kọ́ yìí á fi kún bó ti ṣe ń ṣe mọ́ínmọ́ín tiẹ̀ nítorí náà láti kọ́ ẹ̀kọ́ mọ́ irú iṣẹ́ à ń sọ lórí afẹ́fẹ́ ó ṣe pàtàkì nítorí pé èèyàn ò ríbi ju ẹ̀kọ́ sí pé ẹ̀kọ́ ò sunwọ̀n ẹ̀kọ́ ó ṣe pàtàkì nínú ohun gbogbo láti fi kún irú ẹ̀bùn téèyàn bá ní. ìmọ̀ràn mi fáwọn tí ń bọ̀ lẹ́yìn tí wọ́n bá fẹ́ ṣe irú iṣẹ́ à ń pèdè lórí afẹ́fẹ́ kò sí pé kí kálukú wọn káwọn náà kàn múra kàn má máa wo pé bóyá ẹ̀ẹ̀kan ní mọ́ni lọ́kàn pé owó tí ń bẹ́ẹ̀ là ń wá lọ káwọn náà ṣetán láti pé wọ́n fi ara jì kí wọ́n kẹ́kọ̀ọ́ kí wọ́n ṣe bó ti yẹ kí wọ́n ṣe ẹ̀rímọ́sọ́lẹ̀ kan èmi náà lọ sí fáfitì mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn má tiẹ̀ mu láti orí yẹn kéèyàn kan mọ́ mọ́kà mu lórí nítorí pé ọjọ́ tá a bá gùn kọ́ là á kàn o kí kálukú wọn kan ní lọ́kàn pé àwọn náà ṣetán láti fi ara jì fún àwọn nǹkan tí wọ́n bá lójú ọ̀nà iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe yìí kán má máa wo ti dídán ibẹ̀ nìkan so káwọn náà ṣetán láti farajì gbogbo nǹkan tí wọ́n bá bá pàdé ńbẹ̀ ó ní pàtàkì jùlọ nítorí mò ń sọ fún ọmọ kan láìpẹ́ yìí nígbà tí bàbá àti mọ̀mọ́ ẹ̀ mú wá ọmọ yẹn wà ní JSS three ó wá ní iṣẹ́ à ń pè ní lórí afẹ́fẹ́ wu òun inú mi sì dùn pé gbogbo àwọn tá a jọ wà ńbẹ̀ lọ́jọ́ tí wọ́n mú wá pé kó máa dúró tì mí kó máa wo bá a ti ṣe ń ṣe mo ní wá o lóòótọ́ ó wù ẹ́ ọlọ́run jẹ́ kí ó wu ẹlẹ́dàá ẹ̀ o kì dá pé kó kọ́kọ́ rí i pé ó ka ìwé ẹ̀ lákàyanjú nígbà tó bá kàwé lákàyanjú àwọn nǹkan tó kù míì yóò máa tẹ̀lé lẹ́yìn ó dàbí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé kásàtì kọ́kọ́ wá kásà gbogbo ipa pé kásàtì máa wá gbogbo ìjọba ọlọ́run náà pé eléyìí tó kù àfikún ni àfikún ni àwọn nǹkan tó kù tán bá ti lè ṣe bó ti yẹ tán bá ṣe bó ti yẹ kí wọ́n ṣe á lè rí bó ti yẹ kó rí. káyọ̀dé adéjùmọ̀ ni orúkọ mi ọ̀pọ̀ ènìyàn ń pè mí ní bàbá yùnkẹ́yùnkẹ́ bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí sí bá a ròyìn ẹ máa wo Orísun tẹlifíṣàn o nítorí pé ibi tó sùn láti máa gbe si ni ẹ má gbé kó ń bẹ̀ má gbé kó ń ni.